وعلى آله وصحبه ومن والاه سبحان الله لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته ذكر المؤلف الحافظ الكبير ابن حجر رحمه الله تعالى في الحديث الخمسين حديث أنس رضي الله عنه قال رأى النبي صلى الله عليه وسلم رجلا وفي قدمه مثل الظفر لم يصبه الماء فقال ارجع فأحسن وضوءك أخرجه أبو داود والنسائي وعنه رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم يتوضأ بالمد ويغتسل بالصاع إلى خمسة أمداد متفق عليه وعن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما منكم من أحد يتوضأ فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء أخرجه مسلم والترمذي وزاد اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين الحمد لله الحافظ ابن حجر رحمه الله تعالى إنه حديث في أدوتا ومعه وروى سجد أنس ابن مالك أنا أقول يا نسي أني النبي واحد كاتب الله أنا أقول رأى رجلاً wọ́n rí arákùnrin kan o wọ́n fi kọ́dàmì hí mẹ́tìlú bọ́fọ̀r lẹ́mìọ́sẹ̀ bọ̀lná àyíká wọn sẹ́kù lẹ́sẹ̀ rẹ̀ sọ́mọ bíi èkánná tó ṣe pé omi ò débẹ̀ fọ́kọ́ọ̀lù anabi sọlá àyùwá ìṣẹ̀lẹ̀ wọn sọ fún mi pé ẹ ò jẹ fa ẹ tẹnu bó ak. padà kọ́ lọ tún àlùwàlá rẹ̀ ṣe padà kọ́ lọ tún àlùwàlá rẹ̀ ṣe kése pé tún àlùwàlá ṣe ní tẹ̀ lọ tún àlùwàlá rẹ̀ ṣe kódà ètò ṣe àlùwàlá ni ṣùgbọ́n ibi tó kù sí tún ṣe ìtumọ̀ fa ahsin wọ́wọ́ àtùnú. أخرجه أبو داود والنسائي Abu Dawud àti An-Nasa'i àwọn náà gba àdéhùn yìí wá. àdéhùn ń tọ́ka sí bí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó sọ wípé wọ́n máa mójútó ohun tí àwọn ọmọlẹ́yìn wọn ń ṣe bó ti ṣe dáa àti ibi tó bá kú díẹ̀ sí nítorí wípé ànábì wa ànábì kẹ́ni sallallahu alaihi wa sallam wọ́n ti wà wọ́n ti fi wá mọ̀nà láti sọ fún wa ètò bá kù díẹ̀ káàtó nínú táǹtì kálíbà àtàtúnṣe rẹ̀ ètò máa ń tètè dáadáa wọ́n túbọ̀ fún wa lẹ́yìn láti múra sí ní ṣíṣe eléyìí lọ́fàá. òfin jẹ́ ike ńgbà tó ṣe àlọ́ àlátá ànábì rí ipa lọ àlá rẹ̀ pé wọn àdákẹ́ ni wọ́n sọ fún ohun tó ti ṣẹlẹ̀ sálọ àlá rẹ̀ àti níta yẹ kó ṣe sí i bẹ́ẹ̀ náà gbogbo mùsùlùmí yẹ kó jẹ́ gbogbo mùsùlùmí tó jẹ́ ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run ròyìn wọn pẹ̀lú ìròyìn ga. ìròyìn tó ṣe é pé owó gbogbo èèyàn ká pé irú rẹ̀ náà tọ́sùn láwọn ẹni tí èsè mùsùlùmí. ìròyìn náà ni pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'ruf wa tanhawna 'anil munkar. ẹ̀yin lè jẹ́ ètò lórí nínú ọjọ́ pátákáfà ọlọ́run bá fún jáde. ó kó yín jáde sí àwọn èèyàn iṣẹ́ yín òun náà ní kẹ́ máa fi àwọn èèyàn lọ sí ibi kí wọ́n dáadáa kí ẹ sì máa kọ̀ fún wa láti ṣe bàjẹ́ nínú ká pé ní lọ sí ibi dáadáa òun náà ní ká pé ní lọ sí ibi kásẹ̀ nínú kíkan tí fún mi náà ní ká rí lọ́nà tó fi káàtó káàtó ṣe bẹ́ẹ̀ náà lẹ́sìn máa rí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhùn. láti ọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam làlùwàlá láàrin ó ti àlùwàlá wọ́n rí i pé àyíká sẹ́kù lẹ́sẹ̀ èyí tó mi ò dé wọ́n ní kọ́ lọ tún àlùwàlá rẹ̀ sí. bẹ́ẹ̀ náà ni ìbẹ́ ẹ̀mọ̀ nípa tẹni tó kírun tó sì pé irun tiẹ̀ tó kí irun tiẹ̀ ló kí bàtúbàtú tí kò dára anabi sallallahu alayhi wa sallam ṣé wọ́n sọ fún náà pé irji' fa salli fa innaka lam tusalli lọ tún ìrun rẹ kí lọ kírun torí pé ètò kí tẹ́lẹ̀ kò ti kírun bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ pẹran tó a ti kún tó kírun ayé ní ọjọ́ ọdún léyà ó bi ànábì sallallahu alaihi wa sallam lẹ́yìn pé tó mú àbí òun. ṣùgbọ́n ànábì sallallahu alaihi wa sallam wọ́n sọ fún pé rárá o ẹni tó bá pa ẹran síwájú kátó ti pa kírun ìtọ́pa ni kẹ́pṣù ọkà ni kò sí léyà èyí tó náà bá pa láti. ìjẹ́ tí gbogbo yé wa àwọn tá a jọmọ lẹ́yìn ànábì náà lẹ́yìn àkàbà ti níṣẹ́ ló yẹ káàràn lọ́wọ́ lórí àtúnṣe mi tí ẹ̀ka bá ti ṣe ń di ọ̀dà àbó ṣe àṣìṣe níṣẹ́ ló yẹ ká pàkíyèsí rẹ̀ láti tún àṣìṣe yẹn ṣe nítorí pé alimọ́kùnmínú mìíràn ààtò àhí gbogbo olùgbàgbọ́ òdodo gbẹ̀ngì lọ́jọ́ fọmọ ẹ̀yà rẹ̀ láì sáà ń tún sálọ̀ lọpọlọpọ ọgbà làwọn fojú wa gán ní àtúnṣe tí àwọn ọmọ ìyá wa ń ṣe nínú àlùwàlá wọn bí wọ́n sàlùwàlá fi àyè kan láì ti sílẹ̀ èkó kúkú dájú pẹ́ẹ́nìkan ò máa kó sí àlùwàlá àlùwàlá látàrí àtúnṣe èèyàn lè fi mẹ̀rọ̀átù àfi ó sàlámù alaykum àlùwàláyìn ibi báyìí ti fọ̀ dáadáa kò sí àbùkù mẹ́ kọ́dà dáadáa gan-an tí mùsùlùmí bá ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ kí bá wa láwùjọ wa. tọ́ wọ́n ní anábì sọlá àtìlá wọ́n rí ọkùnrin yẹn pé eléyìí ò sí nínú yẹn ń dá أخذ عن النبي محمد صلى الله عليه وسلم يجي من حسن إسلام المرء تركه ما لا يعني النبي صلى الله عليه وسلم من بأنه دادا إسلام ويا èèyàn pàǹtí ọkàn tí ọkàn ọ̀pàdé ṣe eléyìí ò sínú pé èèyàn ń dá sí ti ọkàn èèyàn ń ṣe sọ̀bọ̀lẹ́ṣàn tiẹ̀ aláyọnusọ alásojúbọ kẹlà eléyìí ò sí mbẹ torípé eléyìí ń bẹ nínú ad-da'watu ila al-khayri idha turika wan-nahyu 'anil munkari idha fu'ila ń bẹ nínú pípé àwọn èèyàn lọ síbi ẹsẹ̀ rere ní ìgbà tá a bá rí fáwọn èèyàn ti parí rẹ títí ó sì ń bẹ nínú kíkọ ìbàjẹ́ ní ìgbà tá a bá rí i pé bàjẹ́ nǹkan làwọn èèyàn ń ṣe. torí de lẹ́yìn mábìlà fún táwọn èèyàn sọ nípa pípọ̀ ń dá sí ti ọkàn lópin ìgbà tó bá ti fi ẹsẹ̀ tọ́lọ̀ ẹsẹ̀ lẹ́sẹ̀ ànábi sọ̀rọ̀ àríwá àríwá sẹ́lẹ̀ ìwọ máa ń pè yẹn lọ sí díẹ̀ lópin ìgbà tó bá ti fi ìfún ti ti ọ̀dà lọ́n pàkíyèsí fún wọn tún ṣe torí kó lè bàa dá torí kẹ́sìn fún wọn kó lè bàa jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa. wọ́n ní wọ́n rí ọkùnrin yẹn tó ṣe pé àyíká sẹ́kù lẹ́sẹ̀ rẹ̀ àyè yẹn kéré ó dà gẹ́gẹ́ bí èékánná. tó ṣé àní pé wọ́n kọ́ lílù وترك القليل من مواضع الوضوء عفو سبب دي سلة لا يكون nínú àwọn àyàlú alá náà ní sọkọlọ ti sàmójúkúrò rẹ ni nítorí pé al-qalilu mulhaqun bil-'adad kẹ́ẹ́bí òfin tó sọ gbogbo tó bá kéré àdàpọ̀ máa ń tí òsì ni bí ìgbà tó ń sọ kankan kàlá torí pé tarku al-qalil ka-tarki al-'udwi fil-wudu' ay tarku al-lum'ah ka-tarki káfí àwùjẹ ìjẹkù kan sílẹ̀ láì fọ̀ nínú àlùwàlá wọ́n dàbí káfí odidi oríkè kan sílẹ̀ nínú àlùwàlá. lèmàdá lè wojú bẹ́ẹ̀ ìyàrẹ́bí fi ìmọ̀wọ́ bẹ̀rẹ̀ ìrọ́sìlẹ̀ pẹ̀lú òkú. torí pé ọ̀ràn àyàn lọ jẹ́ ká fọ̀ ní fífọ̀ tí ó kárí gbogbo àyè ibi tí ní ká fọ̀ nínú àlùwàlá. yàtọ̀ sí àyè tí wọ́n ní ká ti fi kàkùnmí pa torí de eléyìí ló ti jẹ́ pé kò sí kékeré kò sì sí ní ńlá tó o bá ti lè fi àyè kan sílẹ̀ láì fọ̀ nínú àlùwàlá apàtì èsì rẹ̀ kò sí bẹ́ẹ̀ wà ìlà tó bá lọ fi irú rẹ̀ kírun àdẹ́pọ̀ sèré. tọ́ wọ́n ní ó fi àyè kan sílẹ̀ tọ́mọ gẹ́gẹ́ bí èékánná láì jẹ́ pòmí kan. eléyìí ò túmọ̀ sí pé bóyá ọkùnrin yẹn kò farabalẹ̀ sàlùwàlá kò sì túmọ̀ sí wípé kíkájú tí ń kájú ló mú fàyè kan sílẹ̀ ṣùgbọ́n ọmọ èèyàn ọmọ èèyàn náà ni wọ́n máa jẹun gbogbo gbà ó lè farabalẹ̀ sàlùwàlá kí àtúnṣe ọ̀sẹ̀ lẹ̀ ó lè farabalẹ̀ sàlùwàlá kí gbàgbé ọ̀sẹ̀ lẹ̀ kó lérò pọ̀ ní ti fọ agbọ̀n bí tí ò ti fọ̀. kọtara rẹ fàyè kékeré yẹn sílẹ̀ ó sì ṣeé ṣe kó jẹ́ pé ìgbàgbé ló ṣe kí ọmọ kó wọn fọ́bẹ̀ tó fi dìde ń dìde n ti sàlù àlásán eléyìí tó túmọ̀ sí pé lamiusud olùmọ̀ eléyìí jọ́kan nínú àwọn ẹ̀rí èyí tá a máa lò láti tọ́ka sí pé ohun tí a oúnjẹ àgbàlérò pẹ̀lú gbogbo oríkèé tí wọ́n ní ká pọ̀ náà lọ́la ní àkọ́kárí. nítorí lẹ́mìísì mọ̀lá kọ́ ọmọ gẹ́gẹ́ bíi kaná wọn á ní eléyìn ìníjà nàbí sọlá àtìlá ń rí lára rẹ̀. tó bá jẹ́ ike ó ti tó ike kómi ọ̀kìn tó pọ̀ jù nínú àyè náà pọ̀ èwo á ní káyè kẹsẹ̀ pọ̀ ọmọdé kaná nígbà tí omi ti kan púpọ̀ àní في مواضع الغسل في الوضوء ليس ملحقا بالعدم torí ẹ tí ẹ máa fi àyè kékeré sílẹ̀ nínú àwọn àyè tí wọn ní ká fọ̀ nínú àlùwàlá àní pé ìdájọ́ rẹ̀ ò ní ìdájọ́ pa àfilẹ àfilẹ náà tọ àwọn àríwá àríwá sẹlẹm wọn wá sọ fún yín pé ẹrù jẹ padà padà tó túmọ̀ sí pé ọgbọ́dọ̀ tún padà síbi tí ó ti sàlù aláwọ̀ bí ìgbà tó sókè ní mọ́tíláṣí wọn ti rí wọn á ní kó padà síbi tó ti sàlù alá eléyìí ti ń túmọ̀ sí wípé wọ́n ń pè é lọ síbi yóò wá omi tí ó fi fọ àyè ibi tí ó tún sí ọ eléyìí ti ń túmọ̀ sí pé kò tó kó o mú mi dọ́kítẹ́kù lórí rẹ̀ ńgbà tó kù mí parí kọ́ wa rọra fi ra ẹ wọ́n yóò jẹ́ padà kò sì tó ká mú mi dọ́kítẹ́kù níbi irùngbọ́n wa tó bá ti bọ́ sí wa lọ́wọ́ ká rọra fi pa ó sì tún túmọ̀ sí pé ẹrù jẹ́ kò tó ká mú tọ́ ẹnu wa ká wá fi ra bẹ̀ pé ṣe bí ọ̀wọ́ gbogbo sáà ti wẹ́ẹ̀dì náà ni kí wọn ló fi sáré fi tọ́ sálù alátẹ́lẹ̀ so erùtù yẹn ọtọ́ka sí pé omi ó tún wá omi tó fi ṣe kíni tó fi ṣe àtúnṣe àyèbí tí ó ṣẹ́kù yẹn wọn wá ní fa ahsinu wudu'aka kó o tún àlùwàlá tó ti ṣe ṣe yẹn kó àlùwàlá tó ti ṣe ń bẹ àmọ́ lọ tún ṣe. ó ti sàlù alágbègbè ti dà ṣùgbọ́n àyè sẹ́sẹ́ kù yìí ṣàtúnṣe rẹ̀ kó o ti àtúnṣe àlùwàlá rẹ̀. hadithi ṣe bá wọ dáadáa kọ̀sọ́kà sí pé ẹjọ́ bá ṣàlùwàlá tó fi àbújá ìjẹkù ká sílẹ̀ ọ̀ràn àyàn ni lórí rẹ̀ pé kó tún àlùwàlá ti kọ̀sọ́kà sí lánà kọ́bí bí wọ́n lámì báyìí. ìdí kan sí ni pé gbogbo ẹni tó bá ti ṣe àlùwàlá tó bá ti àyè ibì kan sílẹ̀ ntí à ń sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ni kó ṣàtúnṣe ibẹ̀. lẹ́yìn náà ìgbà tí wọ́n sọ pé àyè ibi tí wọ́n rí kó fi sílẹ̀ ó fi àyè tó mọ gẹ́gẹ́ bí èékánná sílẹ̀ ń bẹ̀ láìpọ̀ wọ́n sọ pé ẹsẹ̀ ni ẹsẹ̀ yún ọkàn tẹ́lẹ̀ wípé ibẹ̀ ni wọ́n fi àyè kan sílẹ̀ ńbẹ̀ láìpọ̀ ni falaysat maqsudatan li dhatiha yìí tó ń gangan la gbà lérò fúnra rẹ̀ pé tọ́ba jẹ́ ẹ̀jẹ̀ adẹ́pẹ́ wàá ti àtúnṣe rẹ̀ yàtọ̀ sí tọ́ba jẹ́ apá àbí yàtọ̀ sí tọ́ba jẹ́ ojú rárá gbogbo tó bá lè jẹ́ nínú àwọn àyíká máa ń pọ̀ nínú àlọ́ kíláàsì á àtúnṣe bẹ́ẹ̀. torí ẹ̀ náà sọ pé nínú òṣòlù fún rẹ́kọ̀ àbí tàfíìsù báàbí àfúrọ́dì làálì bí zikir láàyè dùlù àlẹ́ kófò. إفراد بعض أفراد العموم بالذكر لا يدل على الخصوص على التخصيص كي دارو nínú nǹkan púpọ̀ tó fi kan náà kárí kò túmọ̀ sí pé nǹkan yóò nìkan la fún nídàájọ́ ìyàtọ̀ sáwọn. ìfúrọ́dù báàrù àfúrọ́dù lùmọ́ọ̀mì bí zikir láàyè dùlù àlítàkùsì. kádàrúkọ apá kan nínú àwọn nǹkan púpọ̀ tó ṣe pé under the same rule ni wọ́n jọ wà kò túmọ̀ sí pé a ti separate eléyìí kúrò lábẹ́ àwọn yòókù. ìyẹn ni pé dídárúkọ tí wọ́n dárúkọ pẹ́sẹ̀ ni wọ́n fi àyè kan sílẹ̀ tí wọn ò fomi sí kò túmọ̀ sí pé tó bá jẹ́ pápá ni wọ́n gbé máa bá àrùn rẹ lọ kò burú kò sì túmọ̀ sí pé tó bá kójú ni wọ́n sọ pé máa bá àrùn lá. tòṣùgbọ́n eléyìí kẹlẹmìtàn lọ́lọ́run ti kọ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe lọ́lọ́run ní kọ́ ṣẹlẹ̀ tẹ́tẹ́. tó tó kíkẹ́ nǹkan wọn bá sọ pé ìdí tó ti ní kí ọlọ́pàá tó ṣe bẹ̀ ni pé àdéhùn kan tó ti síwájú tó ń sọ pé wáyé lọ́nù lẹ́lí àkọ́ bìbìnà náà á àbá àfẹsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbà pọ̀ náà lọ́la tó yé kẹ́mi kan wọn bá máa sọ bẹ́ẹ̀ tó ń dúró láti mọ̀ pé eléyìí wá gẹ́gẹ́ bí àpèjúwe ni òtún mẹ́tí pé tó bá wọn ò ní sọ pé kọ́ lọ tún ibẹ̀ ṣe kò túbẹ̀ sí pé tó wá kó tí wọ́n rí kó fi bì sálẹ̀ wọn ò ní sọ pé kó tún bẹ̀ ṣe wọn á sọ pé kó tún ṣe. ìdán sílẹ̀ báyé wa wọ́n ní kó lọ ṣe àtúnṣe àlùwalá rẹ̀ wa hadha al-hadith hadithun sahih ẹ̀gbà wọ́ọ̀rọ̀ yìí ẹ̀gbà wọ́ọ̀rọ̀ tó gbórí bí sọ́lá làáfíà. ìdán adépẹ́rì ń bẹ́ńbẹ̀ nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn hànàbíyà àti àwọn ṣàfìríyà nínú ìwáyà àtàtúwà lọ́dọ̀ wọn wípé kìí ṣe dandan ó ní kí àti àlùwàlá wa ní tẹ̀lé ń tẹ̀lé. àyìnlá ṣẹ́jẹ̀bù mú wa lẹ́ẹ̀dú pẹ̀lú pé kìí ṣe dandan ní ká ti ní tẹ̀lé ń tẹ̀lé. ìmọ̀ àná olùkọ́kọ́ ti àlùwàlá kó ṣe débi afọ́jú kọ́ fọ́jú o tún wá jókòó lọ sáá nígbà tó bá yá kó o tún bẹ̀rẹ̀ sí fọwọ́ nígbà bá yá kó o tún jókòó lọ sáá nígbà yá kó o tún fọwọ́ parí tó bá tún pẹ́ lọ títí kọ́ fọ́ pàtí tẹgbẹ́ bá ti lè pé tẹgbẹ́ rẹ̀ gbè kó tún pọ̀tẹ́ wọ́n ní màá fi máa lá ìṣúkàlẹ̀ fèrè rẹ̀ lẹ́ẹ̀ wọn nítorí arántí ọkùnrin báyìí ó ti sàlùwà láti pẹ́ pa àbí ó ti sàlùwà láti pẹ́ ó ti sàlùwà láti pẹ́ ó tún pa ètò ti sàlùwà lálẹ́ pa ọwọ́ ní mọ́tíláṣí pa nígbà tó ọwọ́ ní mọ́tíláṣí wọ́n rí ẹsẹ̀ rẹ̀ wọ́n á sọ fún pé ẹ̀rẹ̀jẹ̀ wọ́n ti pẹ́ àbí ó ti pẹ́ ó ti pẹ́ wọn ò ti sọ wípé fún fún àlùwà láàrẹ̀ ti lọ́kùn wọn sọ pé fún àlùwà láàrẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣe ni wọ́n sọ fún pé tí a tún ti àlùwà láàrẹ̀. ولو كانت الموالاة في الوضوء واجبة لصدر الأمر بإعادة الوضوء لا بتحسينه. تبقى كاستي على لانت لانت اللي بعد يعني انت النبي صلى الله عليه وسلم وبابك قال لك كيني lọ tún àlùwàlá rẹ ṣe lọ́tún kìí ṣe pé lọ ṣe àtúnṣe àlùwàlá tó ti pé wọn ní ẹ̀rí tàwọn nínú àwọn ẹ̀rí àwọn àwọn olùmọ̀mí sọ pé rárá o àníká ṣe àlùwàlá ní tẹ̀lé ń tẹ̀lé ọ̀ràn yẹn lè má dá wọn nítorí pé rìwáyà yìí rìwáyà kan a lè gbọ́ yín láì rìwáyà yìí. ṣé ṣé àtúnṣe àlùwà láàrin ni wọ́n gbà lérò ni fún àlùwà láàrin ti láti jẹ́. ìgbà gan-an làǹdẹ́bí ni wọ́n gbà lérò bẹ́ẹ̀. wọ́n lọ wá nínú ìwáyà mi. kò tún sálàyé. wọ́n lórí ọkùnrin kí ọ. ẹyẹ ló ti sàrọ̀ aláta ó ti wọ mọ́sálásí ó ti bẹ̀rẹ̀ sí ní kíọ̀n. wọ́n fi wọ́hàrí kọ́dẹ́mìgì lọ́màdùn kọ́dọ̀rọ̀ dẹ̀rọ̀ hẹ́mì ní òkè ẹsẹ̀ rẹ̀ àyè kékeré kan bẹ́ẹ̀nbẹ́ tó ma gẹ́gẹ́ bíi tọ́rọ́ lamiusib hana tó ti kó mi ọ̀ka ó sì ti ń kírun lọ. فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء النبي صلى الله عليه وسلم قال قد قل طوال ولا سلاتي بره طب هذه هي والصلاة والصلاة كنت تطون هذه هي رب إمام أحمد رحمه الله تعالى ليه نقول أنا تبعوا وني jayyid ọ̀dà táwọn olùmọ̀mí sọ pé hadith sahih ẹgbàá ọ̀rọ̀ ìgúnrégé wọ́n takora wọn àbí wọ́n takora wọn. sálá kọ̀ọ̀kan ó ní lọ ṣe àtúnṣe àlùwàlá rẹ̀ èyí tó o ti ṣe. tẹ́lẹ̀ kejì sọ pé lọ tún àlùwàlá rẹ̀ ṣe láti bẹ̀rẹ̀ wọ́n takora wọn àbí wọ́n takora wọn wọ́n takora wọn ìkọ́sẹ́ lọ́kọ̀ọ́kọ́ tọ́ka sí wípé kìí ṣe dandan ìníká ti àlùwàlá ní tẹ̀lé ń tẹ̀ kìí ṣe dandan ìníká ti àlùwàlá ní tẹ̀lé ń tẹ̀ torí pé wọn ò sọ pé àlùwàlá tó ti ṣe kó tún tún ṣe láti bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé ètò ti da ọwọ́ ọdún tó kù sí ni kò ṣùgbọ́n ìgbà wọn rẹ̀ lẹ́ẹ̀kejì òun túmọ̀ sí pé ìgbà tó ti lè fi irú àyè yìí sílẹ̀ ní ẹsẹ̀ rẹ láì jẹ́ kó mi kàn á jẹ́ kí gbogbo àlùwàlá tó ti ṣe tẹ́lẹ̀ ńkọ́ kì í sàlùwàlá ó ti bàjẹ́ àyàfi kó o tuntun ṣe láti bẹ̀rẹ̀ kó o ṣe lọ. láti wọn takora wọn torí ẹ lọ́dọ̀ àwọn ìmáàmù náà ìmáàmù Ṣafi'i nínú ẹgbàá ọ̀rọ̀ kan àti ìmáàmù Ahmad àwọn sọ yìí pé wal muwalatu wajibatun min wajibatil wudu kama ti àlùwàlá tẹ̀lé tẹ̀lé ọ̀ràn yẹn kan nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlá ọ̀ràn yẹn kan nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlá tọ́ tó bá jẹ́ ọ̀ràn yẹn kan náà àwọn ọ̀ràn yẹn àlùwàlá di, fi di wa ni torí pé ó ti sàlùwàlá ó ti bẹ̀rẹ̀ sí ní kírun ó ti pẹ́ sígbà tó sàlùwàlá torí ẹ̀ ni wọ́n ti sọ ikú kọ́ lọ kọ́ bẹ̀ lásán wọ́n ní kó tún tún gbogbo nínú náà ọ̀há àwọn ọ̀pọ̀ òní wípé àlùmọ̀ọ́lẹ́ ó máa ń wáyé ká máa ṣàlọ́ látẹ̀lẹ́tẹ̀lé máa ń wáyé látàrí káyé pé oríṣi dá àpọ̀ kàn kò tí ì gbẹ ká tó bẹ̀rẹ̀ sí ní fò ìtọ́tẹ̀lé oríṣi dá àpọ̀ kàn kò tí ì gbẹ ká tó fọ èyí tó bẹ̀rẹ̀ tó bá jẹ́ ẹni tí wọ́n rí kíńkíńkíọ̀ tí wọ́n sì rí bí àyè kan sẹ́kù lẹ́sẹ̀ láì jẹ́ kó mi kàn. pé oríkèé yẹn ti gbẹ wọn lórí wọ́n dájú pé kò tí ì gbẹ. èyí tó bá ti gbẹ hàn ní ọmọdé tó mi kàn yàtọ̀ síbi tó mi ọ̀kan. tó nígbà tí o ti sí ìgbẹ ẹ̀yin náà lè sọ kúkà nípa àmọ̀ fọ́nṣálù aláǹtẹ̀lẹ́ǹtẹ̀lẹ́ oríkèé kan ọ̀gbọ́dọ̀ sí ìgbẹ ká tó pọ̀ mi ó túmọ̀ sí pé ìṣètẹ̀lé-tẹ̀lé náà lè tẹ̀lé ń bẹ̀ ńgbà torí kéèyàn ò tí ì ṣèkìnnì tí ò tí ì gbẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ fún yín kọ́ lọ fún àlùwàlá rẹ̀ sí lọ́tù ó túmọ̀ sí pé bọ́ọ̀bì tún láyọ̀ bọ́ọ̀bì ǹjẹ́ ìfi sàmì ń pè sàmì oúnjẹ ìfi sàmì yẹn kì í sàmì bóòlù láti wá mọ̀ mọ̀ wà náà gbé bá nàìjíríà láì wò pé sórí kìtì gbé àbí òtí gbẹ torí pé dábàá wò pé sórí gbé àbí òtí gbẹ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ àlá tó jẹ́ pé bóyá wọ́n ti ya iṣẹ́ kan sí iṣẹ́ kan jù àwọn náà sọ pé àlọ́ àlá àwọn ọmọ aláti wà ní. ẹ sì mọ̀ pé oríkèé gbẹ oríkèé ọ̀gbẹ ó yàtọ̀ láti ìgbà kan sígbà àsìkò ẹ̀rùn ó yàtọ̀ sí gbòòjò ó yàtọ̀ sí gbòòyé omi lè tètè gbẹ́ngbà kan kọ́mọ́ tètè gbẹ́ngbà kan a kì í sì fi nǹkan kan sàmì fòfin ẹ̀sìn ní nǹkan tó ṣe pé láyọ̀ mọ́bi kò dáwọ́ láì ní tó ṣe pé kò ní dúró lójú kan náà gbogbo gbà. tẹ̀jọ́ tó bá yí wa bẹ́ẹ̀ àwọn yìí àwọn fi àdéhùn ìfẹ́ rí lórí pé ọ̀ràn ẹ̀yẹ ń sáà tàbí ọ̀ràn tẹ̀lé tẹ̀lé torí tó bá yẹ kó tó kọ́kàn lọ kọ́bẹ̀ wọn bá sọ pé kọ́ lọ kọ́bẹ̀. tí wọn àdẹ́fẹ́ sọ ń pa ìyẹn ni pé kó o ṣe àtúnṣe àlùwàlá tó o ti ṣe ìtumọ̀ rẹ̀ ni pé kó o tún àlùwàlá tó o ti ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. torí pé wọ́n ní tàṣínù ṣe wọ́n ní ọ̀sẹ̀ ọ̀gbìn ìlọ̀gbọ́ ọ̀hún wọ́n fi dá ọ̀hún ní tó tó nǹkan ṣe ó ti ṣe kọ́ gba kádàáwó ká tún wá ṣẹ̀ṣẹ̀ tún sí láti pìlẹ̀ pa nígbà tó gbélé fún yàn fún ọba ọkọ wọn wá kọ́lé on no foundation ẹ̀sìn fẹ́ kọ́jà mẹ́ta kò sínú kò sí kan wọ́n ti kọ́ta alákòókò tán wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ kejì wọ́n á ní àmọ̀ fún àárín àmọ̀ sí pílà sí àwọn ẹnjìníà wa ti wá ní àná sábà ti báyẹn ìwà àwọn ilé tó ń wó káyà ìlú ẹ̀ wọ́n bì. tí wọ́n á kò sí kò sáà ti kẹ́ ẹ wó nínú fa nínú tuntun kan ti náà ní ká wó ń gbà mí. tò ń torí di eléyìí inú ti jẹ́ pé nínú tọ́ọ̀lù aláìsí oní ẹ̀ní káfẹ́ pé ìta àti ti tẹ́lẹ̀ ní sáàlù aláìsí tún sí. tò wọ́n ní bẹ́ẹ̀ àwọn ẹni àkọ́kọ́ náà ní àkòyé yín àdìsí tẹ mú wáyé wọn nàbí sallallahu alaihi wa alihi wasallam wọn pa láṣẹ wípé kó tún àlùwàlá rẹ̀ sí lọ́tún ìtumọ̀ rẹ̀ ni pé kó fọ àyè ibi tó ṣẹ́kù pẹ̀lú omi tuntun nítorí pé ọwọ́ fífọ bẹ̀ ń wọ́wọ́ tó yé wa ọwọ́ fífọ àyè ibi tó ṣẹ́kù kí ni wọ́n ń pè wọ́wọ́ náà wọ́n pè torí àlùwọ́wọ́ mi màánà àlùkọ́ torí wọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ní ká fọ nǹkan ilé ẹ̀ náà ń pè ní fiqhul hadith èyí tí tíra ìdálé lórí nígbà tí wọ́n kàn máa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ń gbọ́ nínú àdéhùn tí ọ̀dọ́ kan ta kóra wọn. tó nítorí di eléyìí wọ́n ní àdéhùn ẹlẹ́kẹ̀jì ń tọ́fẹ́ túmọ̀ sí i ṣùgbọ́n lọ́dọ̀ sí kí ló túmọ̀ sí torí kí nìsín ẹgbọ́ títà àbí sọ̀mbì ó ní. فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء والصلاة النبي صلى الله عليه وسلم قال kótó àlọ́ àlá àti ìrántí kótó àlọ́ àlá àti lọ́sùn ó ti tún wọn kí. ṣùgbọ́n ẹwọ àdìsẹ́ alákọ̀ọ́kọ́ ẹrù jẹ́ bá a sẹ́nu wọ̀bọ̀ wá padà kó o ṣe àtúnṣe àlọ́ àlá tó o ti ṣe. èwo lọ́rọ̀ anábìnrin méjèèjì. ارجع فأحسن وضوءك تلقى فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء والصلاة النبي صلى الله عليه وسلم قال له قلت الولاء ولا kan Ìta rìpọ́tù rìpọ́tù á dàbí ọ̀rọ̀. Torí ẹ̀ ẹni èrò jẹ́ padà kó o ṣe àtúnṣe àlọ́ aláṣẹ òṣìṣẹ́. Ṣùgbọ́n lèyí àgbọ̀yé sàábì ni pé ànábì wa ń pa aláṣẹ wípé kó tún àlọ́ aláṣẹ lọ́sùn kó sì tún tún ọ̀rọ̀ ẹ̀ sí bẹ́ẹ̀ ló ti kẹ́ni kan wá sọ pé ìgbà tó yẹ kí sálá kókó directly ni ànábì sọ eléyìí sàábí lọ gbọ́ yé pé ní wọ́n sọ fún onìyẹn tó ẹ̀yìn sì lè kó téńté kọjá pé ní wọ́n sọ fún ni pé àní kò ṣe àtúnṣe àlọ́ láti ṣe kò ṣe amendment ẹ̀ tó kọ́ wa lọ tó ọkọ̀ ọmọ bá àwọn rẹ lọ tó ṣe ṣe ká bẹ́ẹ̀ lè ṣètò orí sàábí ni òkè sà sàbẹ gbédè àwọn gbédè sàbẹ lóye àwọn lóye tó wọn tó yé wa sàbẹ tuntun rí dọ́sẹ̀lẹ̀ because wọ́n kó tún àlọ́ aláṣẹ yóò máa wò ó tó tún ṣe ni kó tó report power kó tó tún kí tó tún tún bẹ̀rẹ̀ kó tó report power àmọ́ wa wípé ẹ̀rẹ̀dẹ̀ ká àtẹnu owó àwa lè ṣe ànábìwá pa aláṣẹ kọ́ lọ tún àlọ́ aláǹṣe kó tún ṣe láti pilẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ṣe ọ̀kí láyè fẹ́ express ní kò sẹ́ńtọ́ láyè pé bó wọn wí dandan tó ṣùgbọ́n àwọn sáábí àwọn máa ń tẹ̀lé ó túnbọ̀ sí pé àdéhùn méjèèjì yẹn àdéhùn ìwáyà oríṣi méjì lọ wá àgbàrá tó bá yẹ kó tẹ̀lẹ̀ kan náà ni adẹ́gbẹ́ kálukú ọ́ sàlàyé tọ́gbọ́ àbí tọ́gbọ́ yìí wọ́n lẹ́sẹ̀ ètò fìyàn lọ́kàn balẹ̀ ń bí kọlọ tún àlùwàlá ni gbogbo àlùwàlá kọlọ tuntun tó bá ti fi kí òun kó tún òun kí lè má sàkọrọ lọ sí sẹríyà ànátòrò kà má yẹri ibú náà ìlà má la yẹri ibú káàkiri tí ń ti wá ní ròyìn ròyìn sílẹ̀ lọ sí ìdíjọ́ tí wá ń ròyìn ròyìn torí pé nǹkan kan tó ṣẹ́kù dábàá ní ọ̀dà àwọn ọbẹ̀ ń pọ̀ pọ̀ tó bá tẹ̀lé pé ní ọ̀gbẹ̀dà òkè yàrá ìgbọ̀n àgbọ̀n fún wa pé ní ò ó tọ̀rọ̀ láti gan-an láti ìpìlẹ̀ ní sí bó láti wá sọ láti kọ́ padà sí ayé tó ń torí di eléyìí báyìí ìtọ́jú ọ̀rọ̀ ìṣòrí àti pé nǹkan tí máa ń tẹ́ àwa mọ́kàn tó ti wáyé méjì kàfé ilẹ̀ ká lọ síbi ìjì òṣù ayé méjì. torí ẹsẹ̀ nìkan máa béèrè fún mi sàlọ́ alá ẹ̀ báyìí báyìí báyìí ní kíníkà kò burú lọ sọ àlọ́ aláṣẹ. tó yé wa ẹ̀ mo ti kánú àdéhùn kan kò burú èyí táwa ti ń sin náà lásọ fún. tó bá ń ti ṣe tọ́jọ́ kọkùnrin yìí àṣìṣe ló ṣe ń kọ́ aláìmọ̀kan ni bíbí ọlọ́run sọ pé ọ̀gbọ́n aláàtọ̀ àkẹ́dùnà ìmìlẹ̀ sí iná àwọn pàmò. من حديث عبد الله بن عباس رضي الله عنهما ان الله تجاوز لي عن امتي الخطا والنسيان وما استكرهوا عليه. ولن تمد قلوبني فما جوني nípa nǹkan fà ti tètè nǹkan fi gbàgbé tè nǹkan jẹ wọn pa. pé kò túmọ̀ sí pé tó bá ti bàtí tètè nǹkan ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا كلا كفنا لا تؤاخذنا لا تكذب ما تيو بعد تي مؤاخذة كما نسمى تكين وتشون كاسي آخر نعم نفي المؤاخذة عن الخطأ والنسيان والإكرام ليس نفيا للإعادة أو القضاء àní fìyà jọ kò túmọ̀ sí pé àní pé kò fún ẹ̀sìn yẹn sí kò sì túmọ̀ sí pé àní sọ ikú kọ san gbèsè rẹ̀ ọlọ́run fìyà jọ nítorí o ṣùgbọ́n yóò fìyà jọ gbà tó bá ti di tòkì màlẹ́tì ẹ̀kọ́ láti àwọn náà máa ń ta. فليصليها إذا ذكرها فإنه لا كفارة له إلا ذلك gbogbo ẹni tó bá gbàgbé kírun kan àbóorún gbé lọkọ kí kọyà kí ní kí atọ́ bá ti rántí òun yẹn o torí kò sí ní ọ̀pọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ àkókò kíkíà. ó túmọ̀ sí pé látọ̀ àfihàn náà nàìjí náà wà fún aná ni kò ní jí àpò òkì lákòókò kò ní jí àpò òsùn gbàgbéra tòṣùgbọ́n tó bá ti títọ́ yájú tó tún àwọn òkè ah, ẹ̀ẹ́dẹ̀ àti ah, kíni kò sí táǹkì kan mọ́ ó ti sẹ̀mí. ṣùgbọ́n náà lélẹ́ yìí báyìí ìgbà tó gbàgbé tí ọ̀pọ̀ fi tí omi ò dé tó fi bẹ̀rẹ̀ sí ní kírun àníbí àjẹ́ nítorí kọ̀ máa mà síbẹ̀. ṣùgbọ́n tí ọba wa tún rìn yẹn kí ìgbà náà nìyà ó di òkú. ẹ̀ẹ́dẹ́ elu náà ti máa béèrè igbó wọn lè máa òun ti tẹ̀ mẹ́lẹ̀ ẹ̀ẹ́n kankan á lọ kírun ma gbígbé màdí yìí wà gbà tó á kírun sọ́nù rí báwo ni tiẹ̀ tó bá àwọn jẹ́ máa nírun àmọ́ wò nírun ìdí tó fi nírun kó kírun pẹ̀lú ìdẹ̀ máa mọ̀ kọ́ dúró torípé nọ́ọ̀fì olùmọ̀ àkọ́dẹ́sí lẹ́yìn nọ́ọ̀fì ló kọ́bọ́ yìí wọlé lè àná. lẹ́yìn náà bàbá àjọlá ẹ̀ mọ̀tán bàbá àti gbàgbé ló mú pé kò sí kò sí ọdúnrún kan bẹ́ẹ̀ nígbà ìmọ̀kan mo fi ṣe àìmọye àìmọ̀kan torí ẹ̀ ti jẹ́ pé aláìmọ̀kan lọ́pọ̀ àwọn fi àìmọ̀kan sí ọ̀pọ̀lọpọ̀ ń tan àwọn ẹ̀jẹ̀ tó túmọ̀ ìdúkẹ́ ìbọn ẹni sẹ́nu kálọ̀lá wọ́n kàn rà kó apá rẹ̀ débi kan bí ni yóò sì sáko bí ìtọ́sẹ́kù tó ẹlòmíní ti yọkàn bọ́ dúrà rẹ̀ yọkàn wájú ojú yóò sì fi ẹgbẹ̀gbẹ́ ojú títí lọ síbi tẹ́ ti ti bẹ̀rẹ̀ yọ pa àtìgbẹ́tọ̀ eléyìn ọlọ́run bínú sí i tó ẹni ló sì fọ ẹsẹ̀ yáàní níbi ẹsẹ̀ gan oríṣiríṣi tírì ni máa ń tẹ̀lé ń bẹ̀ yáàní gbogbo oríṣiríṣi jíjíṣẹ̀ wọlé ẹsẹ̀ gbọ́dọ̀ lómi ìkọ̀gbà bí àtẹlẹsẹ̀ wọn máa pọ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ yọkùnrin àpòkè báyìí tó fún àdúrà ti fòkè ọ̀rọ̀ kí o àwọn olùdílà tó eléyìí fẹ́ mi mà ọ̀mọ̀ kìí fi rúdò nítorí pé àwọn eléyìí ìmọ̀ kan ni tó jẹ́ ọ̀ràn yẹn pé gbogbo èèyàn gbọ́dọ̀ mọ̀ nítorí pé ẹ̀sẹ̀ àlọ́kù bí ìbáàdẹ̀ ti ń hiya àlẹ́yìíkà fọ́ọ̀dùn aláṣẹ̀bí ilẹ̀ àyìn torí ó ní ti pẹ̀lú ẹ̀sìn tó ṣe ikú torí délé kọ́ ọmọ nígbà rẹ̀ ọ̀ràn yẹn ni kìí ṣe nàmbà fẹ́ nàmbà túláàsì ni gbogbo àwọn kẹta ń sọ wọ̀nyí báyìí gbogbo yẹn gbọ́dọ̀ mọ̀ bó ti kírun ọgbọ́dọ̀ mọ̀ bó ti gbàgbọ́ gbọ́dọ̀ mọ̀ bó ti sàlùwàlà ọgbọ́dọ̀ mọ̀ bó ti ṣe ájì ọgbọ́dọ̀ mọ̀ bó ti yọ ọ̀dàkọ̀ ọgbọ́dọ̀ mọ̀ nípa òkè léyìn nìkan báyẹn ti tiẹ̀ lóde torí pé tẹ́lẹ̀ kaba bọ̀ wà lẹ́nà ó bínú tiẹ̀ lọ́fẹ̀ẹ́ dáwọ̀ torí délé ọgbọ́dọ̀ mọ̀ nípa àyẹ̀. torí ẹ̀kú sí yàtọ̀ lẹ́yìn láàrin ẹni tó máa mà àbẹ́ni tó gbàgbé abẹni tí ó sá ti ṣe abẹni tí ó sá ti ṣe gbogbo wọn pátá aṣọ tuntun ti kí ni wọn àlọ àlá wọn ti lọtọ ọjọ bó ṣe jẹ ń bẹ̀rẹ̀. hadith mi wá wá láti ọ̀dọ̀ anas bin malik radiyallahu anhu ó ní kana rasulullahi sallallahu alayhi wa sallam yatawadda'u bil-mud wa yaghtasilu bis-sa'i ila khamsati amdadin muttafaqun alayhi wọn ní àdéhùn ọwọ́ alágbọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu bẹ́ẹ̀ ni Anas ibn bẹ́ẹ̀ ni kiri fún wa ní àwọn àrò wọ̀nyí ní àwọn àrò tó ti pa àtìgbọ̀dọ̀ sí èméjì nípa rẹ̀ sẹ́mi kó mọ̀ọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní Anas ibn Malik ó lọ sọ mọ̀ọ́dọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam lọ́dún mẹ́jọ àbí mẹ́wàá Ànábì sallallahu alaihi wasallam ọ̀bọ̀ òwúrí kí ló dé tó fi ṣe báyìí kí ló dé tó fi báyìí sọ fún bẹ́ẹ̀ wọ́n mọ ilé Ànábì sallallahu dáadáa wọ́n Ànábì sallallahu alaihi wasallam wọ́n á máa sàlọ́ alápẹ̀lú múdù omi múdù ẹ̀fọn wa méjèèjì tọwọ́ tí ò tóbi tí ò sì kéré jù tí wọn ò fún pọ̀ tí wọn ò sì tẹ́ pẹrẹsẹ̀ ilé ẹ̀ ni wọ́n ń pè ní mọ́tò wọ́n yàtọ̀ sẹ́sẹ̀ ló fi sọ́à nígbà tí ó bá ti wẹ̀ á máa wẹ̀ pẹ̀lú kíni á máa wẹ̀ pẹ̀lú sọ́à tí ì ṣe múdù ìlà khamsati amdad títí débi múdù márùn múdù mẹ́rin sí márùn lànà Ànábì sallallahu alaihi wasallam máa fi ẹ̀yin ti sọ pé kò tó yín sin orí ìṣòro hàn án wà ó túmọ̀ sí pé àwọn olùkulù ló ti pọ̀ jù láyè sí ẹ̀wọ̀ omi sani bisimilá àti sani àti máa ń wẹ̀ àwọn náà ti lọ̀gá ẹ̀tọ́ wẹ̀ dá ó ti lè pé àwa lè lo bọ́kẹ̀tì mẹ́ta ọ̀pọ̀ mẹ́tẹ́ sí téèdì pé kómi ọkàn bí kiri bá ṣẹ̀dọ̀ lọ́kàn máa dà ọkàn máa dà nígbà tó bá wà bí àwọn bá rí kó gbogbo àwọn ẹgbẹgbẹ tán omi òbí rẹ yóò sì ní nọlọ àwọkúrò rẹ náà wọn kúrò ṣẹdí ìlú ẹ ọ wọkúrò rẹ mi ṣùgbọ́n ìyá rẹ kọ ó lè wò àdéhùn yìí báyìí láì pé olùrẹ ti síwájú níbi tí wọn ti sọ̀rọ̀ nípa àlọ àlá pípé ru omi dá màá lò wọn ti sàlàyé rẹ ṣáájú tó bá pọ̀ wọn ni wọn ti sọ ni yọjọra wọn púpọ̀ àbí kó ń mú tọ̀ kó ń mú wábì kó dáa púpọ̀ ìdí tó ti mú wa bì ní pé àlọ́ aláṣẹ lọ sókun ẹja ara ẹni tó kú ní tẹ̀mọ̀ àlọ́ ẹ má lómi lòkùlò omi wọn fi sàlùwàlà ẹ má lómi lòkùlò omi ìwọ̀n bá omi ìwọ̀n bá ẹ wo mi àdé kan èyí tá à ń bò tá à ń fi sàlùwàlà ọbẹ̀ tó mú dùmẹ̀jọ. ẹ sì rí kókò tó ẹlòmíì sàlùwàlà pa ara rẹ̀ sì tóbi ju sáìdì lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó bá ń da omi o tó tún yẹ bá mú mi wá bì náà ti torí fómi bẹ́ẹ̀ kàdá kákan máa lo mélòó tó anídìí ẹ̀fọ́ àlọ́ aláṣọ ni atúnídìí ẹ̀fọ́ àlọ́ aláṣọ atúnídìí ẹ̀fọ́ wẹ̀ anídìí ẹ̀fọ́ kan tó pọ̀ anídìí ẹ̀fọ́ mú mi ẹ̀rọ pé tó bá sọ ní kò sí tẹ̀ torí lè lé ìgbà ká máa sọ omi lò fún bẹ́ẹ̀nù tẹ̀sí Islam tó ti kọ́ wa. sábà wò ó àwọn àdé àdé ti kan wá sí ìyá ńlá wa Àìṣà tọ́bí ọ̀dà bíi báwò wọ́n ń sàlù àlá àwọn jọ ń sàlù àlá nínú omi tó wà nù báwò tẹnìkan àpètọ̀ wọ́n sì ní múdùkan nínú àti sàlù àlá fa so wọ́n làwọn ń sàlù àlá pẹ̀lú omi tó wà nù báwò ẹ̀rọ ìsìnkú pé báwò kọ̀ọ̀kọ́ kò ní jẹ́ múdùkan àwọn wa sọ pé níbo ló wà nù àdéhùn yẹn pé omi sì kún báwò kò sí mbẹ́ ẹlẹ́ẹ̀kejì níbo ló wá wà pé tí omi bá kún gbogbo omi bá kún wọn fi sàlọ́ àlà kò sí mẹ́ nítorí délé àtúntì mẹ́tì rẹ̀ ìpè dáná ní sàlọ́ àlà ní kíni mọ́tò àbí tòlù sẹ́yìn mọ́tò bẹ́ẹ̀ bó ti wá náà àti tuntun síwájú ìpè ìdá nù mẹ́ta mọ́tò tó kù pé mọ́tò kan. Ànábì sọlọ́lá àdìsílọ̀ fi sàlọ́ tẹ́lẹ̀ túmọ̀ sí pé yá àbá bàrọ̀ sólè là. يا أمة رسول الله إياكم والإسراف في المال السرعة في الكل ẹ sọra fún ìlòkulò ìrànwọ́ kí n bomi sínú àgbélé kí n fi sàlù alálẹ̀ márùn lójúmọ́ tí ọ̀dà tí ọ̀dà wàhálà ni ọ̀dà àtẹ̀rẹ̀ṣídò fi tẹ̀lé láìpẹ̀lẹ̀ náà ni wọ́n ń pè é yẹn ní ìsìláyè wípé fún ọkọ̀ọ̀yàn lọ́nà tí yẹn máa gbà lómi láì lóyè kú torí di eléyìí kọ́lọ́n kọ́ wa máa ọlọ́run ọmọ yomi tá ń lò dà nílòkulò wà nítorí di eléyìí eléyìí sọ àdéhùn ọ̀bí ìwà Muslim àtàwọn mi ah, omi mélòó ló tó mi la omi mélòó ló tó mi wẹ̀ wọ́n ní mọ́tò mẹ́rin wọ́n ah, kò lè mi wọ́n ní ah, wà àtẹ òṣàrà ó ti tó ó máa ń tó ẹni tó lọ́lá ju ọ̀rọ̀ tí irun rẹ̀ ti gbọ̀dọ̀ jẹ ní anabi Muhammad sallallahu alaihi wa sallam. lẹ́yìn rẹ̀ ní ìparí báàbù àlùwàláyé àfàwọn amú àdéhùn kan wà ó láti ọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wa sallam olójúṣe ọlọ́run kí a ti rọrùn kó wọn bá ti hàn ara lé rẹ̀ òní máa mi ń kó mi ní àkàdé ní ẹ tọwọ́ mọ́ kò sí ẹnìkan nínú yín tó ti àlùwàlà máa mi ń kó mi ní àkàdé eléyẹ túmọ̀ sí pé a gbogbo kàlùkù kò sí ẹnìkan nínú yín tó ti àlùwàlà àmọ́ mi ń kún májẹ̀mú rẹ̀ ní kọjá mùsùlùmí. àmọ́ tí o bá ti jẹ́ mùsùlùmí ọ̀ tí àlùwàlá rẹ̀ tí wọ́n pè lálùwàlá láyò kọ́ olùlọ́wọ́ wọ́bọ̀ kí ló dé tí wọ́n fi ní pè lálùwàlá òun náà fọwọ́ òun náà yọnu òun náà fimú òun náà padi òun náà bọ́jú òun náà papá ọparí ọpatí ọpọtẹ etí sálùwàlá torí pé kí ni gbàdé ètò mùsùlùmí kọ́ torí pé kèfèrí yóò sí náà sí máa dà àníyàn ò sí fún kèfèrí bọ́dà ní ẹ̀gbọ́n tán rẹ̀ jẹun fa ọ̀dà wọ́n á fẹ́ lò káyà ọ̀fẹ́ rèbíkà rèbíkà yẹn àwọn apárí nǹkan oṣù ṣé yọ wẹ̀ abẹ́ ìwẹ̀ ṣé yọ wẹ̀ abẹ́ ìwẹ̀ bàtà wọn bá ń sọ̀wẹ̀ ń sọ̀wẹ̀ Islam wà ìwẹ̀ ayé lẹ́yìn tí ìjà náà bàbá wọn ṣé yọ wẹ̀ abẹ́ tí òun ọba wẹ̀ kò sí tó burú nípa pé tí kèfèrí máa ń rin ọ̀gbà tí ń rìn ìdọ̀tí rìn ẹ̀gbin kò sí tó burú mbẹ torí tó ṣe ti fi léyìn lọ. àìgbọ́ lọ́wọ́ ọba pọ̀ ju fídà náà bá kan áìdò kan torí pé ìtọ́ ìdí ń bẹ lára rẹ̀ kọjá gbogbo eléyìn àwọn láti dá mọ́lẹ̀ kékeré láwọn eléyìí àgọ́ sẹ́ni tá a bá wá mú ọ̀dọ́ jẹ kékeré yìí máa nù ọ́ ṣé mùsùlùmí ni wọ́n wọ́n sì fẹ́ rèbíkà rèbíkà yìí tí ọba wù ẹ̀ fúnra rẹ̀ kò sí problem ṣùgbọ́n wọ́n fẹ́ súnmọ́ sọ́tún kọ́ ọmọ súnmọ́bìn tí háìbù bẹ̀ lára rẹ̀ náà kọ́tún gbọ́dọ̀ àti wá sí i. ṣé yọ wẹ̀ àbí òní wẹ̀ yọ wẹ̀ wọ̀lá ìkẹ́ ṣé ìwẹ̀ rẹ̀ ó jẹ́ wẹ̀ láì dàníyà hmm? yọ dàníyà yọ dàníyà tó la ìjẹ́ mùsùlùmí ẹ bá dàníyà torí pọ̀ wẹ́ sẹ́yà. torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé yọ wẹ̀ tí o bá ti wẹ̀ lẹ́rọ àti láti torí tara torí tọkọ rẹ̀ wọ́n ní kì í ṣẹni tí ó lánìyàn kẹ́kẹ́ rẹ̀ lọ́sẹ̀ àtọ́ yọ sáwẹ̀ fa yọ sáwẹ̀ àwọn ọmọ rò pé ti wẹ̀ já ó ti wẹ̀ háì àmọ́ òwò ti wẹ̀ háì àmì dáadáa ní ọgbà tó sọmọ ọwọ́ òwúrọ̀ ọmọ tó ń tójú rẹ̀ wá kọ́ lórí rẹ̀ nígbà lọ fẹ́ tọ́. ما منكم من أحد يتوضأ ونقول فين كانوا يتوكلوا على فيسبغ الوضوء yóò wá sí àlùwàlá yìí láti kárí láì fìbì kan lẹ̀ náà bá ti sọ̀rọ̀ àbújá ń jẹun tó o fìbì kankan lẹ̀ tó mọ̀ ẹ̀ kù lẹ́yìn àlùwàlá yẹn kọ́ wá sọ yìí pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. وأشهد أن محمدا عبده ورسوله kọsọ pé mo jẹ́rìí tí kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah ọlọ́run ọba ẹlẹ́dàá wa wahdahu lónìí kan la sharika kò sí orogún kan fún wa ashhadu bẹ́ẹ̀ mo tún jẹ́rìí anna muhammadan abduhu wa rasuluhu bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ní ojúṣe ọlọ́run إلا فتحت له أبواب الجنة الثمانية إيه نيوي بقى تكون سلف عن الجنة مجا جوكم يدخل من أيها شاء يوم نبقى يتبقى كأنه الله أكبر رحمة من ربنا أخرجه مسلم الإمام مسلم أو نوع بعدي والترمذي أتي الإمام الترمذي وزاد أو ما لكم يواو اللهم اجعلني من التوابين ọlọ́run sẹ́mi lọ́kàn nínú àwọn ẹni tí ronú bí wà dá waj'alni minal mutatahhirin kó o sì sẹ́mi lọ́kàn nínú àwọn ẹni tí máa ń sè mara eléyìí ọjọ́ àdéhùn ti afáàfin kásẹ̀ ọ̀rọ̀ nípa àlọ́ àlàálẹ̀ ẹni tó gba àdéhùn wa òun náà ni Abu Hafs Umar ibn al-Khattab radiyallahu anhu tọ́jú ọ̀kan nínú àwọn àrùn Quraysh tó ṣe kí tá a bá tú ìpìlẹ̀ àwọn baba ńlá rẹ̀ láti kó àtà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n pàdé lára baba ńlá tó jẹ́ káà ibn Lu'ay. Umar gba ẹ̀sìn Islam ní ọdún kẹfà lẹ́yìn tá a nẹ́bí sallallahu alaihi wasallam ti di òjíṣẹ́ tó ti dà nẹ́bí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run. níbi kan wọn ní ọdún karùnún ni na wọn máa tó gba Islam lẹ́yìn ìgbà tó ogójì èèyàn ti Islam ogójì èèyàn nínú àwọn ọkùnrin ẹ pé Allahu Islam gan kọ ọkọ ká ní rọrùn tó di di ọdún márùn àbí èèyàn ti péré pé ní Islam ó di oṣù mẹ́rin tàbá ti fẹ́ ọ̀rọ̀ bisimilá alhamdulilá gbogbo yẹn kàn jáde sá a wò sùnsùn jọ kan ní pé àwọn òbí la ìlà xeyìrọ fi hà rí ìbàlùdà tí kò sóore kán lè ọjà òkókó lè ìsàlọ̀ bùnmí nígbà tó tún dé yẹn. gbà tí àwọn jáde wọn jáde lásán wọn á bọ pé bí a máa ń jẹ ọjọ́ lọ wá tẹkọ nígbà gbogbo àti fẹ́ jáde bí ẹ bá rí fẹ́ ẹ wá fún fẹ́ bí a máa ń jẹ ọjọ́ wá tẹkọ gbogbo yẹn sì ń jáde sẹ́yìn mọ̀ pé ayé nà má tẹ̀já tó alùpàtà àjẹ gbogbo ibi tí mo bá dojú kọ àwọn ọ̀daràn náà lọ́nà bá pàdé ọ̀jẹ́ ti tú níbì kan kọ́nà sànù rẹ̀ tòtú bá dé pé ìwọ wá ń pèèyàn ń pèèyàn ń pèèyàn fọdún márùn àti ìrí èèyàn twenty ìdí èèyàn forty ìdí èèyàn fifty tó ṣe kí wọ́n ń gbọ́rọ̀ rẹ láàrin ọdún márùn ẹ dákun kéèyàn ó sì ní kọ́lẹ́jì à kíni kọ́ gbogbo kásẹ̀tì kọ́lẹ́jì ni ó ti já kí ló tún kú mọ́ ẹ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ wà báyọ̀ náà. yàtọ̀ báwo sàn ọ̀rọ̀ pọ̀ lábẹ́ òkè káàdì àwọn èèyàn tẹ̀ wá wà nábì wa sallallahu alaihi wa alihi wa sallam tẹ̀lẹ́dì bíi ọdún márùn sí ọkùnrin ogójì àwọn obìnrin náà wà àmọ́ ọkùnrin ogójì péré. Umar radiyallahu anhu ọ lọ sí gbogbo àwọn ogun dáná ń jà jáde lọ sójú ó sì ja ogun ọpọlọpọ ní ìgbà tó di àrólé ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn Iran gbogbo ẹ̀ ọ̀pọ̀dì ti Islam ní lójú ayé Umar radiyallahu anhu. eléyìí bí àwọn fárísà nu àwọn màjúsì wọn ebi wọn nu wọn wọnà láti pa ọmọ torí Persian Empire tó jẹ́ ọ̀kan nínú agbára ayé ayé Umar ló wó bẹ́ẹ̀ àwọn Roman Empire ayé Umar ló wó aṣíwájú ńlá ni Umar radiyallahu anhu inú bí àwọn dáwì wọn ò mọ ọ̀nà táwọn lè ṣe sẹ́mi pé tó bá kan pé ká mẹ́rin wá ìwọ̀nba làwọn ẹni tí ò lóòótọ́ làwọn náà lè ta bíọ́bíọ́ pa àwọn mẹ́rin wá àmọ́ tó bá kan yín pé. ká máa lu eégún ṣe irú wọn lẹ́rìí tí wọ́n máa ara gùn ìgbà tí wọ́n bá ní kẹ́ ẹ mẹ́rìí wá ẹ rẹ́rìí mú wá ẹ̀rìí pé ìgbà tí wọ́n bá ti rẹ́rìí mú wá wọ́n máa wọ́nà láti dá sí rọ́ọ̀fù káwọn wọn ah, lura ọ̀rọ̀ ẹ̀sìn láǹsọ̀ pé ẹ bọ́ta tó bá ti di ẹ bọ́ta so sẹ́yìn bá sì mà bẹ́ẹ̀ ẹ̀yin náà máa wulẹ̀ bẹ́ẹ̀ wù so nítorí pé ẹni tẹ́ bá tiri tí ń bẹ́ẹ̀ wù ẹ̀rí tó ní òtó nǹkan ni nígbà tí pé Umar radiyallahu anhu kò sí tẹ́ fẹ́ fi bá pa tí ò ní borí yín ẹ pa báyìí ìní Abu Lu'lu'a al-Majusi akhzahu lọ́lọ́ sí kúpa Umar radiyallahu anhu. ọjẹ ẹrú fún Mughira ibn Shu'ba Mughira ọmọ tí ó ose kò mọ tó ose ó ọlọpàá Umar radiyallahu anhu ọsà Umar Umar náà ti sá lọgbẹ tó lórí irun ó sì ń bá irun lọ wọn kí irun tó ní tó sá mi wọn ní ó ní àwọn fọlọ torí màjúsí lélẹ́yìn ọ̀kan náà ti bọ̀ náà. so Umar radiyallahu anhu ó ti bí ọdún mẹ́wàá tó fi ń járò lé fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. àdìsí sàn gbà wá yọ̀ọ́dá lórí ní táwọn máa wí lẹ́yìn ìgbà tá a bá parí àlùwàlá ni. a sì rí i pé àdìsí tọ́ka sí pé tẹ́ ẹ bá wí wọ́n á sílẹ̀kùn àlùjànnà mẹ́jẹ̀ẹ̀jọ fún yín eléyìí tí wọ́n ti ń ṣe àlàyé fún wa pé lẹ̀kùn mélòó làlùjànnà ni lẹ́kùn mẹ́jọ Allahu Akbar ẹnìkan wá sọ pé ẹ ẹ bá a ṣe tó yìí kó la máa ṣe á <laughs> sọ pé ka amrud dunya ọ̀rọ̀ tọ̀run kò dàbí ọ̀rọ̀ ilé ayé wọn fún ẹ wàá wọlé gba èyí tó bá fẹ nínú àwọn o má lérò pé. ẹnìtàn gà lérò ń bí òun náà ni wípé ọba àjọ dáràn wípé wọn á ṣílẹ̀kùn àlìjáná yẹn fún ọba àjọ dáràn o tó bá jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wa tó ń jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé sùnnà tí èso ń bí dà tí ń sin lọ́n lójú méjèèjì èyí sì jẹ́ wọ́n mọ̀ mí kún orí mi gbogbo ojoojúmọ́ ló ń sìn lọ. èyí ti ọkùnrin tí ń sìn kó sùn tó wọn ní rí mọ́sálásí àfijọ́ ọ̀nù rẹ̀ bá dùn níjọ́ náà wọ́n kọ́ parí nǹkan sùn àwọn olùdílé. tọ́jú mùsùlùmí lójú méjèèjì ní kọ̀kọ̀ àti ní gbangba. ìṣèlú àwọn ìyẹn ni wọ́n máa ń lọ lápẹ̀ fún àwọn kan wọ̀nyí. bí kàṣípọ̀ daràn kan tó lẹ́gbẹ́ ẹ̀ka náà gbèsè ayé ló sálù àlárí ọwọ́ àti tìbá nàbì ti sọ pé ó ti lẹ́kọ̀ọ́ àjẹ́nà mẹ́jọ fún fún sáárì fún ọ̀daràn rẹ tí èsì náà lá. eléyìí jẹ́bà ń bákan náà ṣé bá wo ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí wọ́n tọ́ka sí pé ìbẹ̀rẹ̀ àlùwàlá bísímìlà ìparí àlùwàlá àdúà ṣùgbọ́n gbogbo àwọn àdúà tí wọn máa ń ṣe lóríṣiríṣi nígbà tó bá fẹ́ fọwọ́ ọ̀tún ọlọ́run tèmi lọ́kàn náà tí ó gba tíra mi pẹ̀lú ọwọ́ ọ̀tún tó bá fẹ́ gba tó bá fẹ́ fọwọ́ òsì má tèmi lọ́kàn náà tí ó fún tíra rẹ̀ lọ́wọ́ òsì tó bá fẹ́ ẹ tó bá fẹ́ bójú tójú mi ní nàdírọ̀ ìlà rọ́bì ha nàdírọ̀ wọ́n ní gbogbo àwọn ìgbà wọ́ọ̀rọ̀ tó mílẹ̀ wá bọ̀ àyífa gbogbo wọn lọ́lẹ̀ kẹ́bí ìmáàmù Nawawi àtàwọn míì ti sọ gbogbo ẹ̀ ìrọ̀ ni ẹ̀ sì rí fáwọn tí bídí àyẹ̀ bẹ fún tí ìparí àbàlẹ̀ yóò máa jẹun pẹ̀lú ìrọ̀ lọ́mọ. nítorí kó ọmọ ọmọ ìrẹ́ni sàlàyé fún ọlọ́sí tó ti gbá láyé ẹ̀ yóò sì hun rí máa ní sẹ́wọ̀n kí bídíà wọ́n máa hun rí máa burúkú. torí di eléyìí eléyìí wọ́n fi hàn wá dúró àdáyé. ṣùgbọ́n tẹ bá wọ àdìsí yìí o wọ́n ní títí débi wa ashhadu anna muhammadan abduhu wọ́rọ̀ rasuluhu.